نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله

23 na mina ko aja na ke anyi 23 inu ho rajab aba bele me era 1437 ana ikonto mori sallallahu alaihi wasallam 22 sister zakawa don yo 22 anyin na rajab 23 anyin sisters ọdọ ananyi twenty three ẹnu họrọ jab ọ oh, wẹlẹ mi ẹlai pọnti thirty seven na kò tó mọri sọ ọla ọlẹ sẹlẹm hijira maka na ngọ medina dọsẹrù hó ibo ihe na kí anyị ohuru ọ ịnụ na ẹlai 2016 thousand and sixteen wíwá ní hajo ọ̀nà sunna fi tawhidil umma ozani sunna enizi o eniz kawatura dis esana ahi al'umma don yan wabe in me sha be page 31 e zete in oyi gai ana ike onan da ka tatu two ya na yi majinin aka fa iza wujida fil muslimin aka ana wika wele inoko morihi aw fil muntasibina ila al islam aw na ika ozugi islam man yakul ana wana ka kai inna ibadatal kubur awere oyi hekukuta aw du'atil kubur aweka oro hero na ka oyi nikuta mas'alatu zawq ka ila ya na ka e o mezuze yawen yani sisi stada o da miskona mawen okay hasiba tazukul insan o mezuze o da miska o da menite so da mezuze ni leonan yani idha kana yatazawwaq hadha al-amr ana wika odonon amma me o hine tini sana ma wa yani sana me yani o silen wa yastatibuhu dozein la basa bi enyelenan asba do kumore ko abe da ore wa mu meres ko me ikuta uska wa ka ikuta uska we je sikaran yani inu zo ya la ma bon doka wa kaifa yakunu al-ittima'u ala la ilaha illa allah ana wika ano me an o me me baabe oyo kogotin otire la ilaha illallah donc fala budda min fahmi hadhihi alkalimatu alazima enyo jere ka ko bedo yola otire anaika otire odenwa min yani kalimatu la ilaha illallah otire anaika odenwa law qara'ta kutub alaqaid oka wayanika uwe akida allati yansibuha ba'du ashabiha ila sunnah anaika yana chere enizu ogi sunna tajidu fiha tafsirat ajiba oka ubele ehahi anaiko himi yawen wa garibatan daiki odogawin fi bayani ma'na hadhihi alkalima inni ememejiwe ochere non masalu qawlihim fi ma'na la ilaha illallah oka pejiwe inile oikeni inile la ilaha illallah ana wa oikeni ka kila qadira ala al-ihtirai illallah enyo nanyukata ini kodisabe yani ahaki Allah au awikaye la goniya binafsihi amman siwahu ila Allah enyo na hwe wan hun sosa ahaki omori onyara au la robba ila Allah enyo dalihi ila Allah ahaki omori yani ani ni meju ana metumi la ilaha illa Allah fa yubsiru al-uluhiyya bi rububiyyah da ya si uluhiyya da ya أنا كيكا ولين لدت نصن ولا إن سألتهم من خلق السماوات والأرض فسيقولون الله وهو ذكرنا تون السماء تتيسو بيا كوكم مريم سبحانه وتعالى أو قول طائفة من الصوفي من الصوفية أو كا إفا إن لا يقول نايكا الصوفية وين يعيشون في هذا الأصل أنا كا إن لا نمنون يقولون أيا كا معناها أتمن هو إخراج اليقين الفاسد أو نبي أي توتو هن ọnụ wọ otu okwolin aliyakin alfasil izaizana ikaye edaruwa izaizana ikaye bo gbeten min zatil insan hun na nwara wa idhalu yakinu sahih fi zatil la duwe ni zaizana ikaye o jetere inni zati inni oche ino e nwara li annahu alhaliku arrazaq aka go ka umuri na ka ona tunan arrazaq dai kona mizin almun'im ona mengora almudabbir oni jisirai بهذا يفسرون هذه الكلمة داي كان ميجوي أشلنا نكاي and that is yakin na yake sahi weli nature da nature da onye ankata asoku atoku le zati umuridi ni nwen dake fa kayfa tajtami al kalimatu wa tatawahhad al umma ana weka anomen ameme ba weka e ochire okugo yani ochire non ameme ba okugo dɔɔme ka ye al'umma o ñaŋ bi ko ña donc labuda min fahmi hadhihi alkalimatu alazima e ñoƴolega ka ye o cireyo denwonon o bedoyoda yani mana la ilaha illallah o bedoyol kon ko ña labuda min ihlasu dini lillah e ñoƴolega ka isana he dini o daban yoyo mulyon ña subhanahu wa ta'ala tabaraka wa ta'ala umulyon le so dabana tunaba bil ityani bi hadhihi alkalima ala tamami wal kamal ono be kawato tire ono ne be ino ego ato zetan walitiyani bi shurutiha wa dawabituha duwa showe lidan azana kai oti nyoje allati jaat fi kitabillahi wa sunnati rasulihi alayhi salatu wassalam asman komewe fi kitabillahi inu mulya na qur'an wa sunnati rasulihi alayhi salatu wassalam ati sunnon to mulya sunnon to na ko to we mulya me ngora dare mo hayo dɔke lakɔd itana ulama ahlu sunna ɔke aroho ahlu sunna ni ɛnira tiyete rahimahumullah umuri ma wan bawa wa ajra lahum masuba dum muri osuto shodengu do susu ta susu na ikoro bidawatihim sadiqa ila dinillah ele oyihi ene ya ahio da anai kai eze izobi ni na nguni adinu muri subhanahu wa ta'ala nam okay nam awo inayatan baliga o iteye tana ka otu hizbaraki ya bi jam'il kalimatul muslimin agwa kwogo otire oku muriani walamma sabahum do mi kai sawe ni onyan wale mana jetere wa jama shasihim do kwogo oigahi ana kai enne man gahi bi da'awatihim li rahi ana kai sadiqa ila ila dinillahi tabaraka wa taala ni nadinu murihi ana ikon resoy da atuna badoba ni wa allaful kutuba deni nimu wen kafiro ana ikorro wal muallafati adida demu lenyi lenyin fi bayani akida aqidatu sahiha eni oisi mehahi akida ana ika ojetere warradda warraddi ma khalifaha deni mi raddun yani deni mi rejoin dan deni bohile insana ika ojonye تجد منها مؤلف مؤلفات كثيرة أو كويل إنني وي أنا يقرر جاء في بس جاءت في بس الأكيدة أنا يقرر أو مها يا كده وشرها دون مي إهيان وبيانها دون من هو لتويتشنجد وتأصيلها دون من شو يتينو يتان وذكر أدلتها وذكر أدلتها دون مهتمي سوي هجاني من كتاب الله kunu wa mori wa sunnati rasulihi alayhi salatu wa salam ati sunni on twan umuri me ngona dole mo aya dok wa tajidu aidan muallafati kathiran ulewele waroro lahum fi radi ala ma khalafa hadhihi al wa naqidaha uwele keneme bohile yana kai omwe anaja kido noninye we anayi kai wona chakaki dononin kullu hadha da'watun ila jam'il kalima ok abe uh, oyi hene mana hen abu uh, ne ma abi sene mana chere aba uh, ne bana we kwogo ochire al umunon walam walam masafa do me kisa we no ma fe fahami badu nas eno mono manse ya dani na ikaye oyi ye ni ne ne leonon anna yarudu ala ahli al ahwa awero na ika amiri join the awo ile na ikaye e asasi oyi sha ye

mufarriqan li kalimatil muslimin dai kana da ne e, da kai even na kwe ga hingu no komorin a a na ba ro ro ma na taka mushattatan li shamlihim ila e na na mabe oro no be da garan wali hadha yuqaiduna qawaid agwa yasihatan uyata wa yuwassiluna usulan dani, ani etu anaika e enete dem de shoyata teten min hilaliha in juzaba yuriduna jamul muslimina keifa ma tabako enes kene koko morigo ome me ko abel kene bi aqaid muhtalifa lili akida lili ni au tijani au shazalia au qadriya awo wago kene au shia awogo wa roi mutabayyinatin ati oriro anaikaye they are dissimilar be mani jengunyen wa mazahibi mutaaddida ati madhhab anaikaye lili nyawen dake wa hayhat an yakuna al itima ana we kono mean ano mean o nuzi kai anyangunyi jama o nuzi kai anyangunyi ko wabe o ko ana we ka anyi enni jama ana kana rusonya man yasubuna sahaba radiyallahu anhu ena ke ya kwa sabia no kamisali shia asman ke shia arwafid nene wana ka asabi bana ahe de pazin dule ka nyaba awe anan wo duwa mu duwa baduwa waka radiyallahu anhu yana eh, ko mo subhanahu wa ta'ala ole jenu ka wasabi kuna alawwaluna min almuhajirin wal ansar wal ladhina tabauhum bi ihsan awela na ka dobede enoni eh, papa enani ansar ati muhajirin ati enai eh, ka ɛɛba na saa sɛbɛn nɛɛ bi isan nɛnɛ wɔn ma nea dɛ omuriki rɔja allahu anhu omuriki na ohina yiri wa ah. wɔrɔdu anhu de ne hina yiri omuri subhanahu wa ta'ala then there is a min alkitab hu nu e kai baworo ka aya amani hele hen dia kai wa kai rɔja allahu anhu da anyi na na kai bena akwa ena ebe ya kwa okene be ya tulili ni ha de chere e manu form flag de chere abakar umma la na huma la de manaka o me bosiki anye echema ono ndo ka ana be ka me an he hat a dobo polo a ipako a ghara ma anyị na kwa dị kudeja mono gara anora happen umona se kura kwa afghanistan daba bela akon ijele ijele ni victory over russia anawa na happen na kana no dibi because that to ala na ni victory da aba weben do to kai ena leadership. leadership yani issue of leadership da we na leader nure ko son ka ya heshi ya awar ko leader tijani ka na awar ko leader shazali ka na awar ko leader ko dure ka na awar ko leader ali suna ka na awar ko leader dure ka ware ma da sa ga kai oyo anana na kanu ko morin ono ruhuna ananai na ema bera oni bi adi ne kura kun lake la yakun al ijtima haqiqatan illa bi ijtima ala kitabillahi wa sunnati rasulih sallallahu alaihi wasallam eba anyi oyokogo ezeza oyokogo anai ko jode tere eba akogo tere su uwo mori ati sunnon to mori sallallahu alaihi wasallam ولهذا تلاحظون أن الجماعة قرينة للسنة أقول أولي كاي إسانا هي جماعة بابا هو السنة والفرقة أو ريغه قرينة للبدعة دا بابا هو البدعة يقولون أنا لا كاي أهل السنة والجماعة يعني أنا كامي سنة والجماعة دا كوابتو amma ji ya ahlul bid'a wa ahlul bid'a wal furqa awla na ka ona ndure ka ahlu sunna no me nyoy kunyan ono nyangu cha wan wato da kai nan ama wera ahlul bid'a wal furqa anyi shadaliya anyi sanusiya anyi shengeliya anyi diobandiya anyi tijani anyi kadriya da wo gahin do la shehu no wozin woliya no be hotumul awliyan an lika ahlul bid'a wal furqa lianna sunna tajamma'u isana sunna tajamma'u wa qawla ben yelidu ami sunna esa wura ka emira kan o ka kola allah emira ka kola allah o ka kola rasul emira ka kola rasul soba me tajamma o da ko e babe dake wal bid'a tafarriqa awali bid'a dona godahi yele enishi enabi shewa do ka shewa kumba <laughs> do ka ale no shewa kumba wa hoze abele useda kele hizo wa ore ele shehu wa ejo wala ga shehu wa we dubreka ala ni ferko ama amna bi kisunna ba eno ena kale eno asa seleyan qala allah qala rasul wa qala sahabati alkiram laysa bitamwe yenu mulika sabika o mulika onto mulika sabia nika dubreka abai banada de asasa ona ndoke sana hebeda boni godahin fasunna tajama olmuslimin ala hadi wahid awel sunna bana koko mori ene gotire so o iboro jozi kunya wa ala manhaj wahid daika eponya esere yen wa ala watiratun wahid model ifom ya onyoroben kama yakulu abu musfar asman ka abu musfar as-sam'ani ani sam'ani ala ana ahlal hadis hum ala la okay sana kai a ah, so kai e na ke eh, ya sa hadis ene eh, ni da dan law tali'ta jami'a kutubihim al musannafa ako wele dona ka wa mane won we ri dan abuwe al musannafa ana ke al musannafa ana ke ne me min awwalihim ila ahirihim ino dire me ino ni pa pe na wono dire me ni qadimahum wa hadisihim yani ana de ra dawide enen ni atana ka wa na me ma itilafi buldanihim gọzamanim despite fact ka anyị oije nwunye ịnị ekwure nene atụmana ike na wataba odo ma be na ati fidiyar ati oyinuze anaiko nuze ile yen yatoyasa wasukunu kullu wahid minhum qatra min al-aqtar dikon kunyara any country any dosara any country sa ako wajad wa wajadtahum ubele fi bayan eh, eh, eh, al-i'tiqad ijanna mahahi akida ala watiratin wahida yani jozi format jozi kunyayon wannamati wahid yani ubele kaye ileyeni ni jozonya hureben yajurruna fihi ala tariqati la yahiduna anha de yaruse jozona kaye eji sunan wesu wasu ibnu shaykhul islam ibnu taymiya duwelen in la akida then wa masya wa ibnu kasir abeke ibnu qayyim abeke imam shatibi E na nwale ba suwe ɛɛda na ikaɛ wɔ na wɛtɛ ɛhɔ sali fɔzan fɔzan ɛɛ e, imam nasiru albani ɛɛ e, bin baz ati usaimin and the like of them muri ɔmo an ba wa wɔn wɔn na eluwe ni dure kaɛ ati kaɛ ahonyonyo zikonye ɛdɔ sɔ kyerɛ hore exactly ɛdɔ sɔ ɔlɛ na sɔ dɔ kyerɛ hore ɔka laya jidu laya he lata hedo laya hedo na na ɛnɛ gye so na wa laya melo na fi ha ɛnɛ ma ni ha horo de yi ni sɛ na yɛ kọlum fi zalika wahid wa naqluhum wahid ila nan ni kayilo kunyawin isan nan ni sebe nan si muhujja kunyawin la taro bainahum ihtilafan wewele na kana ni ken ne gahi wala tafarruqa fi shay'in an nan ze gahi an nan ze hahi inire inire ma wa in qalla ahadla ka bi kowe baw law jama law jama'ata ma jara ala asinatim o ka wa ko ba be a bisana ka o na ni na ni ونقله عن سلفهم أنا كنا دهون أظن في دو جاني وجدته كأنه جاء من قلب واحد وبيلي أسيكا إنا يكون يوم وجر على لسان واحد دار سيلة سورة لكونيان وهل على الحق دليل أبينا من هذا أوكي سنة هذه لا باكوني دليل باكوني ربيلي أنا نكاي أي ماني مي أي ماني هولي توي هنان كاكا كاكاي إلى أني imam buhari ka ilani imam ahmad imam al-sunna wal jama'a then akidi imam maliki akidi imam shafi and their like waman nire poro en nenyi de hahiye sana sozo ke ele anoi de do ya bon because esana hi de kunyawin anoka kola allah ta'ala ana ndo mori nan na badaka kai afala yatadabbaruna alquran an ka we me ne lure so an ka wa maso quran do wa ponda do wa sin no se bainan walau kana min indi ghairi llah oya an hora sa na ke do mori subhanahu wa ta'ala la wajadu fihi ihtilafan kathira o ya ni le re no quran no o igahi o jenunye na ko ro aso ko ma hapo ni ni bible ba wajin wa si bible ro ba ndibere ka ka Eh, sɛmɛlɛn dani good friday dɔk ihe na jesus susu ihe na ka anyɔ tɛni cross olu bade nini sɛmɛlɛn easter sunday ihe na ha kwɛtɛn ejuwa ye bible ejuwa ye eh, jesus ɔn wɔtɔ kisɛ bi sign ɔnɔnyi dɔk ɔnɔnyi sign except the sign of jonah in the book of matthew chapter twelve verse thirty-nine to forty ka sign ɔnɔnyi ɔnɔ sign of jonah for jonah was three days and three nights in the belly of the fish, so the Son of Man shall be in the belly of the earth. It was uh, from Friday, Iraho Friday, don't Saturday? Friday, Iraho, Saturday, Ordo. Saturday, Iraho, Sunday, Mary Magdalene, or Hannah, only to cause order. Then who is telling lie? Is it Jesus or those that says so? Because I'm not Sunday, is it Easter Sunday? And Jesus said, "Okay, Jonah on um, three days in the belly of the fish. So the Son of Man shall be in the belly of the earth. Jonah on um, any fish oh yara. So the Son of Man shall be in the belly of the earth. Jesus akosu devini. Ọ̀nà ìdúnmọ̀sí náà wọ̀ta ààlà dọ́kà ànáwìkà ànú Kùrán ànáwìkà ọ̀sọ́ ọ̀húrẹ́wẹ̀n asman ki bible me wa he st luke se kasame do chelisa do ki jana na wosi nyima chelisa it seem good to me to give account of what i have saw nwe ku the book of roman the book of chronicle uh, chronicle sabe ana wani paul ma na re hala be hete o he ko ana we ke anu quran me la wajadu fihi ihtilafan kathira o yani rere kai anye gahiroro وقال تعالى لما نبغى كاي واتسموا بحبل الله جميعا ولا تفرقوا ما نسوا ذاني orupo mori gaba da yara ka wa asugahi ni sire ni we mori aka maskara non ne ne asala na dani we o ka ki ka anyonu nyanwu ma na godo wesan ayo go awon to muri ake aduwa na ron hani to wa bele kenere hisnu muslim den askaru soba of masa asuna si duwa o seifi be hizbu seifi go hizbu duwa wonon dake yani manu so wala ne wala tafarraku asugahin amma allazina mazdarahum ak awila naika mazdarani uhetire ni akal er, oyiro yon warruya abika ore nera wal manama abisi itinire nira o awul hikayat abenube yani anye aka anya roho na ana arusa ina he ijahi ona shodo shona ngogudanse enyo zare nono aw roy abika onon mere aw zok abi testi esana kai onon on mere on mere ayon wa aw ma ila zalik abika anabo abale moson yani zodi test onon ina aheke tajiduhum fi gayati tabayyun ogo wele waka eni ni egahi anai ko mahuri twehe wa gayati ihtila de ni ogahi anai ko twehe ni orla me gahi because as wele so do ki wolian ono ba ko da unal jena ije wele so do ku wolian ma na ba men ona ndule ka ekronon wetu makka na nyonto muri sallallahu alaihi wasallam makka onon to muri onon muri si onon to muri kwata inan waadaka tuma ka wezeyila ajon tomoli ama ekulayo non ajon tomoli de bahala ahyo kenen daik morocco tunisia ya horebe naka jika nabi sa sabi da ba ko dake ولهذا لبعض أهل العلم كلمة عظيمة أوكي إن ليونون أني با إنو نوي أتلنا يكودن في شاري قول Nabi عليه الصلاة والسلام in oyi me hahi ire ka ne bi mure me ngona dare mo ha allazi fi sahih muslim ana ka o in sahih muslim min hadith abi hurairah in hadith abu hurairah oyi kanon to mori sallallahu alaihi wasallam ona ka kilata hasadu asura e kwa ya ngonen dako wala tanajashu asure dohu oyi ko ya e onda ko tohu asure johu ha gobe ono hoba kai ola kona ahiodo ka be ka amom amom po hunason dako wala tabagadu asura yanyi hele ngun wala tadabbaru asura ya bare ma kan ngun ne wa kunu yani fil al sabe ibadallahi mafulu bi ibadallahi walihi mulhi ihwanan ana kenya rawe ne qala fi qawlihi sallallahu alaihi wasallam da ka ka oy konon to mulka ka la tabagadu asuri jure ngun asura yanyi hele ngun fihi isharatu ila an-nahy anil annabi oyo oh, isana heda me dawe li annaha sababu lil furqa wa tabagu agukai ono ba me kanyi egahin do me kai akoko kwayen dure kai okwomori okwomori okwe europe ngun okwomori ne eru kai okwomori ono ma ono dawro da yate akale فالذي يحدث بدعة أو لا نقود دمه أو ينشر محدثا بين المسلمين أو كا هو غلاه إلى وين كانكم مولين فإنه يكون بذلك فرق صفهم أو كا وما أولا غالسا وينه وليس الذي يرد عليه أو نايكاي أو بهيلايا وينقد باطله وينقد باطل دي asuwe no inan wa yuradu ala bid'ati dabu hile yani adamono ko be huwa alladhi faraka safa almuslimin eh bo no na garisa ko komori walakin tajidu man yulqa la'ima kullu la'ima o ka welo na kai a shuwa abowo fi tafriqi saf ini oyi gahi na gahi ala ahlu sunna da ka ahlu sunna afen allazina yad'una nasa ila kitabillahi wa sunnati rasulihi sallallahu alaihi wasallam anaika aya e, ahyo zani kai anunu omori anini sunnon to omori sallallahu alaihi wasallam wa yuhazzirunahu min albid'a da ka wona de chirewa nwa ini rai bid'a wal ahwa atidozo sa so shayan fayakulun da ya kai haula yufarriquna saf elena ya galisahun والحق أن الذي يفرق الصف أو كذا إذا إذا نجني لا بكاي إسنا قال هو الذي جاء ببدعة أنا أنا دي بدعة بين ودسها بين المسلمين دو تشيرنا كانوا مولي ونشرها بينهم دون ما قاله anya na wede inan do washa wono ne be aka je onto mo ma na o ka kai je ka anyi osana kai oba we o asa so non ozikunya nani tariku wahid oka kullu ummati yadkhuluna aljanna illa man aba abal ummam aba ngwal janna ezni kanon ija hoseka man aba ya rasulullah ini man ya aba ya rasulullah ini kanon wonto muri sallallahu alaihi wasallam oka man ata'ani dakhal aljanna ona asa sama wa ngwal janna wa man asani ona kama ni mejuzan dai kuzili nyoje fakad aba onuri ikonon ana waka na nda kai e. ahek ahlu sunna ene ene wele wa gi tauhidi hin da ka ban tauhidul rububiyya dan tauhidul uluhiyya dan tauhidul asma wa sifat abi ka da bidin yon idan de ni de an tauhidul rububiyya ata wanya ngwa he ko mo subhanahu wa ta'ala da ni shegeli ku anura ai he yosa wannan wahi umuri dora he ya shaka shaka ya ilu ya damdama ya ilu ana ka iju wa hose da kirawhani abin dake fal ihlasu din o ko iman yadini lillahi umuri tabaraka wa ta'ala on rasul asna baban wa iqamati kalimatu tauhid atoisha je o tire tauhid la ilaha illallah anna la ilaha illallah hasbu dawa bitaha asman ki eho pisana ka o tinyoje o tinyo dojere alati dalla alaiha ana ko hewda nan kitabullah huwa muri wa sunnati rasulih ali sunnatu muri sallallahu alaihi wasallam yakunu al-ijtima idha wani o kogon la yakunu al-ijtima abadan eba ani o kogo pa bihdas al-arai dozo shawa umimiro am manahaj man, abeke do si ezi yirinrinyi bɛ aw mudasat abeke lɛyɔwa lɛsa fi kitab wa sunna ɛlɛnɔ ɛzɛ nyɔ inu wo mori subhanahu wa ta'ala ati sunu to mori sallallahu alaihi wasallam ako wakad ashartu qabla qalil oki ma dira tanu wannan tuwabi di cheyan annahu ujida kanyi ada man yakudu kawai ana ka anyi tenasebe wa yuwassilu usula dan yi uhe tenaseben yuhawwilu biha jam'un nas ana ka ya masole kana so kwarago wa jama kalimatahum dan wa jama kalimatihim atrayani da bonya walakin la yatahaqqaqu zalik o kama ennere bal ko ideza amana la anyi da kenyori takribul adyan enyori takribul mazahib abela na mehere banyi sasa honan umuni wanu muslimina ni so try anka banyi sa kwa nleshi ya ganda ki she make use of that that's galaki den yeten dake li anna al-ijtima' aw sana hayo kogo la yakunna illa ala sunna ezewa anyo akatile sunna fa sunna qarinu ha al-ijtima' aw sunna isana wa hura ona wa kogon wal bid'atu qarinu ha furqa aw bid'a isana wa hura ona wa gahin wa hadhihi sunnatu jariya wa sunna sunna nay kanan fa Fata safi almuslimin o ko ko go sawu ko mori ni wa jamu kalimatin da to ko go tireni la yakunu ezeba nyo illa bi audati bihim aka kuwa balema audatu sadi audatan sadiko o ibalema ila ila en sabe illa kitabi rabbihim na ngunu muriya ni wa sunnati rasulihim ati sunnun tu muri sallallahu alaihi wasallam anaika atuhiwa kwa hadhihi kalimatu li shaykh al-islam ibn taymiyyah asana bi ochire anaika شيخ الإسلام ابن تيمية رحمه الله عليه أوثبه ذكر فيها تقعيدا جامعا أشوى إتيلي أنا يكون مانو كوريبون وقاعدة متبينة متينة أتي ويتي أنا يكاي أو ماني يتتري وأصلا نافية دوسي إهاهيلي أنا يكون مايفانين يتعلق بجمع المسلمين أنا يكوزو جي أو يكوزو أو كوموليانين أورد تحته الأدلة والبراهين والهجج dɔsɔɔbɛ ɔndani al-adilla isasoso kere walbarohin ati wile walhujaj ati huja min kitabi lɔhi tabaraka wa ta'ala inuwo muni anaika ɔnire sɔyi da tuna babani le bayan ɔyi mɛ hahi kɛfiya ti itima il muslimin akoko muri ɔkogo ko muri ɔbɛ ɛmɛ mɛ nyangba bɛ yakulu rahimahullah ɔka ka muri mayamba yɔ baada kalami tawil ɔyire mi ɔyi kare ɔgɔdɔ naafi fi hadhihi masala ana ko ma fani no tele non fi mujallad awwal inu uh, volume papa min fatawa inu uh, wena al fatawa fi awwali ak fatawa which is majmu' al fatawa fi awwalihi in oni papan fazahir anna sabab al ijtima wal ulfa okay ana wule to he ka ka anna sabab al ijtima isa na bi sababi ka kogo wal ulfa da yo ba be da yesire enwu aki jam din wal amal ono be oyi kwadini yani oyi me jam din ono be kaye avadini be wal amal bihi kole da mukoro ilaban alman sha dini da sha ban da su mukoro asai kai pat asai kawani pono da su mukoro kansa sani bi ibiri yahudiya wannan anyana ah, da abatuminu na bibadil kitab wa takfuruna bibadil umurika baani pɔnu dɔɔ yi nuwa nan wata kporo na bi baad daani pɔna yi ka wɔya dɔɔ in wiyana ka yi a maani mɛ wa mɛ wiyana ɔnɔrɛ ka aw ka yi ɔsɔn na nasa mɛ ka wɔya dɔɔ ni dama subana wa taala ɔkama ma jaza umar ya fa zaali ka min kom sai wuto si ɔna yi ka yi ɔ baba mɛ ne ŋɔn ni dɔka illa heziyun fil hayati dunya a kɔ baa ne tɛ ine hɔnɔn ana dole ka bel na dare iwe no mo na wata ala de disgrace ene ana ona ejuntu kosa ndo ho na dame e nwure ne tuza kiza kan do to e war wani not na onye mba abe ne iza azo e kiza kiza ki o disgrace ahane ka ni nyuse ni aton deru deru eh meru so do ru shanen ona ka o liure yo me ya bulian lo na go no to do gbara abịa na bara eh, eh, banyawa ha di tụọ soja tụọ dọkwa ohia na lashọ tini wi byron oye ko banwa jin daki yan kunyo le ndị ya badua ka otu gba anawo ọhụrụ go so abe na ka e dare we da ahio onya na wota o ko me la kidan na we o me meta kan le in school de suru china de suru wa iran ndole keke iran náà kó àtẹ̀tẹ̀rẹ̀ lọ. àkókò ẹ̀rọ ní ìjọba náà ìjọba náà nílẹ̀ ìlàtí ẹ̀ àwọn onímọ̀ ọ̀hún mẹ̀kàlì fi dákàrà ní ìjọba lẹ́sùn wọ̀dà. ilẹ̀ lẹ́sẹ̀ ọ̀dẹ́sùn kata ẹ̀rọ nẹ́tẹ̀rẹ̀ ọ̀rà. ẹ̀ máa yí mèrù so bẹ́ẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ kẹlẹ́ ẹ̀ṣẹ̀ ha ọdún náà ẹ̀rọ bí èrú ṣe kú rè. àná bẹ́ẹ̀ náà ìka ẹ̀rẹ́ di ilẹ̀ ìwẹ̀ ẹ̀nẹ́rẹ̀ ẹ̀yìn ilẹ̀ hezion fil hayati dunya. aka enyute ine honon wa yawmal qiyama eku yokare yuraduna ila ashadil azab de muri expose ni de muri ko yanwuno ya nai kai ashadul azab o katen fadaki Umar subhanahu wa ta'ala akwam Allahu bi ghafilin amma ta'malun Umar subhanahu wa ta'ala o naita in sana e ko dame yani sunnu muri awen eni kai ijoda mi huna ijoda mi na me de muri na wauda polo agjo ko zawdo wanyanto ana mi dɔke isana he isana ba kɔda ba abe, dɔn mi kaya ba jamudin amani kɔ badini ba bɛ wal amalu bihi kullihi da mu kɔrɔ ira ban ana ma kai ahlu sunna wa aka do ahe anya me ya eme bo no hura chere. ebi mere aka ọkarichi hilelu ahịa isi anya mee ya ọzọ ereu shehu islam ibn akwa dị ni abe da ma ban asa da haifa dake wahuwa ibadatullahi wahdahu ọnà bọ̀ ihe kò mórí ọ̀nìyàrá gẹ́nẹ́gẹ́nẹ́ la ka lahu da sanyọta wọ bẹ́ẹ̀ kama amọ̀rọ̀ bihi batinan wa zahiran asuman ko mo subhanahu wa ta'ala o me modern kame jinine ati iye hehe ay ko abo ma ban aban awol ka amani so wasin dak wa sababul furqa awol se ko egahiwe taraka hazm mimma umira al abdu bihi wal bagi bainam ona we kai e anawo oipuru annabo ile pa mimma umiru abdu bihi ni sanai kai a modern yore ka osu mu koro ohe gwa dure kai eso oro oro anaka me ina jini da na bo amaye da ike wal bagi bainam o yudwete o imekajine ina aka na nweni onesin were ehuna anyị ntụ mori sallallahu alaihi wasallam o jiwe me kwa sha me ayi ramadan a ka akọnọ ehuna kwasem ya ma kwasem eh na daka nafila nafila ala metunwe nafila jin eh, raka ewo ina taina kulu ala ewrehe aiwa hidu ka chele o kawahe because i was uh, which we are we ni di we ni di ene ne wenu qur'an ka ayu na te na so aye wa kai nan so no me noka anaba di na ka me da za na wotete ka anaba ku enimiti anaba anaba afi menwore ono eni nan dake wan natijatu jamaa okawere iya na ka ye a ni jamaa abadi ni da so da me nda enya na ka ba dai pan okay seven etotron ono anyi hon jamono rahmatullah don me kayan bo mo subhanahu wa ta'ala o chiyete yada wa ridwanuhu atayihi no mori subhanahu wa ta'ala wa salawatuhu ati enworo morihin don me kaye wa sa'adatu dunya wal don me ke azennenyi ele soiza ene honon atekuyo dilema den wa bayadil ujo eko yawmal qiyamah yawma tabiyadil ujo eko na ke iwa wete do ina ni yana wata ni yana mu yana mai to daka wannan tijatul furqa awere etoto awere azata sai hun agahibe azabullah uyo muri subhanahu wa ta'ala annabi sana ka ari okomuru ya banwa jinin do komuru ko gahi gelegele kullu hizbin bima ladaihim farihun abira ko kunya no rainan da ko no ze hinayele domeka okomuri

ya kwa ni ma min malasi ya ya hin iska ne na gawon ho wa toy oku enya ngunye ma den den be den ngunye nu oy kare wa ko ko ko da ba enyo ko na do kare انظر الى حال الشيخ نزيف حتى اليوم جيري دي كونديشن الشيخ نزيف awija ne kɔɔtɔ no ma o yɛ koko bana n se o nan de yɛ o da dɔn pa like carcass of nama ɛ bɛ ko kala yɛn lɛ o and nobody will talk because ɛni sɔn ara ɛ ɛ animal yesu ye anamidi mi wa se kɔn ɔka ye ijiri ni wɔn sáré o hewa nye ayɛ ti dɔ da ku million yoku alo yɔ de ayi ne yi enenye eh, ngukale yana ikaye dele kene kale yana noke se kutwela inni alfurqa azabullah wallahi yo muri awen yo ko muri en wallanatuhu atuzuri nwen nune kaye okwo muri oro oro kasiru min min, min alladhina yantazibuna ila alislam yal'anuhumullah ọ̀rọ̀rọ̀rọ̀ náà kí ezugí islam àjò zuri ní mori bẹ̀rẹ̀ tutù ẹ̀ ẹ̀zẹ̀ yọ náà ká ẹ̀ nẹ́ẹ̀ma kó sọ́lá tó náà mọ̀ fọwọ́ ìlú lè mùsọ̀lẹ́ alẹ́ zina mọ̀ sọ́lá tẹ̀ ń sáhùn. mun ko duweku enabe almusalin ena alladhina hum an salatihim sahun ena na ka yi na ita ina ina ma sala we lo do je especially o do je ko mo na meeting enne do ka ka e sale o se ona ko na ko nyona nwani do e isi ayo man to do kwa then o ko mo ni me we these are the people Another story da ke rewa nam doke ayin sa sa sa amani ga hi wala anatuhum wa sawadul uju do meki eyo mine eko yamal kiyama wa wa welu wa be piripiri mun do ha hu ne yele be mine oye ko ona me dule ka e na wuro ji ya ke ya wa wata ko yamal kiyama ana ka ya mkola da dina bi conceal at bleaching dake wa bara'ati rasul sallallahu alaihi wasallam minhu do me kai on to muri sallallahu alaihi wasallam on ne wan hu wenne on me abe na kai era valere abe kai enne dame eku ye mal na vinne to di malaika do don to me we umesu ka ka ke kanam ke kanam ntum sallallahu alaihi wasallam do ha ho na won tum uri oye oye ko because onon tum uri ka wa me e eh, won wa man ontu mori ka wa kusala tunu me eh eh ya nu ame manya nunye be ni silami edemita na tolete awe demire do ko muhammadu wontu onu ame ya ihe ntụ lontu ka ntụ ontu mori manya do ịnọ ime akwa nya da mo wono kana kwezi mbe agoka e we munun to muri sallallahu alaihi wasallam ono kame yani ndoka intaha kalamuhu rahimahullah ile kishe ul islam ibn taymiya au tatadan hadha kalamu tayyib sam bila nai ki ododa baraki doki al hatima ولتي ونن وكل في ختام هذه الرسالة أو كما كاينو لتي ونن التي أرجو الله أن ينفع ma أنا كما ترى ما ترى ينو مولي كا ونن ما فانا يا كوك يا لا ɛrɔza ba bɛ se a ba bɛ tena that is the essence of the bill ɛlɛn ka kɔba so kata kɔda ba bɛ but a ka ba bɛ se a ba bɛ tena that is the question. ohe gwo mma ka ahụ ka ime baba ndemiko ntụmori ọka anụ ntụmori meka amen dehụ ka m gaghị anyị e, si ihu ọnaghị gaghị ọnwa akwara dohie imi ndị <laughs> na ha bọda isi ebe anyị na n'ọbọ n'ọbọ dake inna jami alkalima akọwe inna jami alkalima awere ọkụgụ kalimatul muslimin ọchịrị ekwu muri ẹni wọlọ mma ṣaṣin daasi dẹbàrẹ mmanni ní isana ika ibidira ayinan wa islaha zata benin den ne tinyo isana ika ọ n'aka nẹni min ahamil umur ọkọ ìnira náà ika ẹ ọnyi ọnyi mama ti ọnyi girima pàtàkì ìnira náà yi girima ìnira ọdẹwọn ìnira ọbanya ọyàn. alati yambage an yatani biha almuslim ana ko wor ko ko moliyo tiepete o ko moliyo tiyete dai kai ison ye shawo non ka ai ma me o man ga yoni ga han da ya nyang babe ya kale do bonya dake wala siyama ulama almuslimin dako no especially e nai kai annabi arohwa o والدعاة إلى الله تبارك وتعالى أتناك أي أهل النزوم مولين أسمن كونيا أسبايا كيابي أنيا وكا كنا نيا دي شهادتين أكي أهل النزوم مولين سبحانه وتعالى يا كايا دا كسونو بودين يا كايا دا كسونو بودين دوكي la hayra no mo zona wa ta'ala yaqulu jalla wa ala umuri na nyi do cheta wa ga kai la hayra fi kaseer min najwahum ehenyo iza inni o ikure so gone man kure so gode ya karewele aka illa ake man amara bis sadaqat ewona ka o moda isana ay e sadaka isana heza odome au maru ay ka wa ka ya ko zomi kas quality ko muri والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر وكم مليون أولياء ينا إبهي ينون سنما يأمرون بالمعروف وينهون عن المنكر ذلك هذا قضاهم ويذان دين يذاهون دين دوكي أو إصلاح بين الناس أي كونا إكاي إيه تنينا كندا أسا إكاي أمم واو ama nka ọzọ ọrụ na mmenwe ni agent of facade agent of Ya yahore kọrọ ọkụ gwa adakabe ina aka na nebe ore ka olola da azama da eru kasọ ni nyanwu me da ọnọ gara hi inama na ehwatun fa aslihu bayna ahwaikum ọka were ọmọ ẹsẹ na ehwatun resoda bana tuna ba kaka innamal mu'minuna awlikum mulyan ihwatun enya eh, rebe ya fa aslihu we eh, la nai na aka na unono we we tinyonne yo watakullah duwanya ngwa humuri sura jetna nene agaka yi sekun baba sa eh, enya la ina ina mudibi ina ina dilapo onya oh, muri ya wele kila kpɔnɔ lɔdɔlɔ si business nka kɛ ni business in na yamhakullahu riba wa yurbi sadaqat ala ona ona ka ile che no si chere muri wo destroy an bo chakan da we wa e gote hunawo same riba amma wori sadaka wori ho ese do muri meka onye daton so jee anwụ enyere e ndị nrọrọ ame jee ebe anyị takwa Allah fehe dọkị la'allakum agụkọ ọmanụ ya la'allakum turhamun agụkọ onye nwe na naị ka umar subhanahu wa ta'ala a ya mba anyị ọnụ nọkụ wa indama tanzuru ila waqi adadu minan nas ọkị iju were aza anaika iriken ọrụ wee sa metu anaika iriken ọrụ alladhina lahum inayatu bid'awa ila allah anaika enenyi kai enenyi kiye enenyi rigad enenyi kene suwa sho sawe da'watu ila allah tabaraka wa ta'ala o yiyo da nuzu muri anaika o muri ona re so da babani tajidu annahum yu'annuna inayatu kabira o kadure ke amwahala enenyi tiyete anaika o itiyete non o den gbadaki wayahtamuna ihtimaman baliga de ni za gigirima o iza gigirima na ka otu he bi islahi zati bain zati bainu baina nas agube ni tinyo sana ka na ka na na ka na da sana ka na ka na ada na ka ene nye egahinan yani fi umuri mawaris ngure ka ene zire non gogo enire al mawaris enire ame sa ame wa umurun nika atire ose

den ni jiwa ni remainan ini le nai kae o den anai ka awol ka tipi wa huwa islat wa huwa islahu zati bain fi babil itiqad ono bi o itinyi itanai ka o inna kanoda ini ile akida wa jamul kalimat ala akidati sahiha as-safiya ati o ikurego ini ile yo ini akida anai ka o jetere as-safiya do manene almahudatu min kitabi allah tabaraka wa ta'ala anaika ase huni uwe mori anaika onire so da tuna babani na bi qur'an wa sunnati rasulih sallallahu alaihi wasallam ati sunni onto mori sallallahu alaihi wasallam anaika e ele ono iza shoren were ozoro oro aze mahora dokai amuwasi yaida uweki da kitabu tawhid onu muhammad ibn abdullah me dulika o oh, ha daro hoden sa se otita den neme. أبكي شريحة لنا فتح المجيد أو تيسير العزيز الحميد أو قول المفيد أو قول السديد أنا إكا أبسا نيبي شريحة أنا مدوجة هنا دوكا أمة لا حزب عظيم واحد أو أمة حزب إلى قوين دو دنگو نايكي كنيوين محمد نبيه والقائد أو كان محمد صلى الله عليه وسلم ono bi annabiyu mononin wal qale wa annabi kene wal qaid dai kaye ono driver anai a directi u mononin da woro koze ni bani muhammad sallallahu alaihi wasallam da wa ida do ro be lo kaye eh eh ọzọ abọrọ asabi ene ya nebi ene ya nebi ono ishi hugumban enere ene ya chacha nebi asabi ene ene ile mere makana

ani bia wia na ka bigeri wahi enyi wahi ora ana malaika ya e na wa sai e kwa malaika muhammadu shuzi to awewe asasa ya ba na asasa ese ba rada na ha ya e ba na asasa ese ba rozi nebu <laughs> ana ana yemre we so kuna dawe ana malaki iyaka antas'a إلى تقسيمه فذاك طعن في ال... فذاك طعن الحق في صميمه أوكا إياك أن تسأل أوكا ميا لوكاي وسهي ومصوري ميا لهم ميا لوكاي أصنع مصوري إلا تقسيمي كوانا غاهي وغاكا أصنع في شاذليا أصنع في سانوسيا أصنع في ديوبانديا أصنع في نكشبانديا ميا لو إنو إنو مصوري إلا تقسيمه أوكا أوكا نميا faza ka taunul haq osono boy jisanwo osono boy mirei ana ka odusa dusa ene da da fi so mimi do zadini do sana ka ono wo dini do wa chakan ona meloka ummatina qallan nabiyyu kal jasad inistaka udun tajiduhu yartaidu ak ummatina qallan nabiyyu awere ummai e, kalla nabi an libya ka aka e, kal jasad wa ya suman ko chen kunyawo eni staka odun anyi pa nai e kai anyi seme anyi pa nai kai anyi le netwa tajidu yarta duri kanavo e ya tramba na ba yi anabo azama wa ni le nai kai otwan dak la mana lil adawi izal odo o infarada wal jismu infurika ada anfasad ok la mana lil adu enyi minin ye oche edenwo owono no meze no mana rusa na ajo tete it doesn't have meaning again where is kashon in etan yani e man nyi minin ye edenwo ana bika on nyaro ya han dake wal jismu awelo chenwo all now in foriko ada ana bika agaghị ahụ ya han wọ ya ile so ya han fasad du ha han ele so onyo nya ngono ado kare ye chuhura yo kaka akanya ni gonigo ani ganigo na ikre so le so awen on fe kona na anyo le do pa ho do po wo do pele <laughs> ka do puru do pisa sabe ese ni be si le nkele e ni ganigo ele so ma ni le ka ni sana ba ona no agahi vedu han iyaka an tagdi hayatu fil jadali aw an tafarruqa baina ilmin wa amalin o ka miya rewni ne ka we dumaw ha asuni dumaw ha dai kai su ha nan fil jadal o yi ma hankata no wa ron jobo tete e su tu we do do wa e jai miya rewni ne ini a hankata me aw kai isana he aw inna tafarruq oime abika oime hahi ina aka ni isono zaye onro iso mukoro na sibudo ohuna okekwa nanyina atamruna nasa bil bir wa tansawna anfusakum wa ona ka ala kaza moidan duhia yanwa agokai ehono kainwi sono mdomo subhanahu wa ta'ala doka yana mana ha upana jigwe na unwawen afala taqilun ankar fawago dok wahdhar mamarat ar-rijal wal waltazim izharuha ko bidalilin qad ulim o kam yara o yi pala go wa sono na me hmm? we ne huse asakon asakon so no ban yele na ro ba o ka wa mo kale mele ka e sista no jai anyi memu no jai hu ne ije se do wo jai hu ne bozi da wo fere fu ka me ben mi ale o o ise ma na ejo ton re o ina pere ru is ka wa isa happen duwe zuge izharul haq yani o izu o ise da to he bid dalil qad ulim lili urubile ana ka wara anyo yan dokafal ilmu ya saha yasfi ma an qadara

فكم حسود إذا رأى الحق جهد okay wa kun salima sadri ya woni to da Asụrụ aso ino min kulli hata abbe asure kwa da o mori o me ko lo ke na na ka o mori o me ko lo na yani jeba ya o manne hon abe aya moko oya oya we no na kai no na kai ko da iju ori de za ba me ma hankata sami ago ke zo no ho da ne e de zo no e bi ko hore we o hore we ono problem ni yahudi ani nyiba nwaje ne ago kon to muri e je e je to muri e jonto no wa we do muri shojo yoso dev uh, do ba e ko نونك الذين الذين اتيناهم الكتاب يعرفونه كما يعرفون ابناهم اولا نايك اي اسوي ان يعني محمد صلى الله عليه وسلم اي يا بساين ناس من كم يوجين وان فريقا لا يكتمون الحق وهم يعلمون ما ني باين انا ايك افيت ده كانوم سمع كو كيف ذس كهوره اي ذا هوره اي رسن نو اي بعدا نو انا نوكي وصاحب الاحيار والكرمه faman yusahibu taslimu zimama okuwa ya pi ezuburu azana ka dia chusi wa azana ka nyuban awo ko onu wa ya pi onu wa me ka wanyangu hele ini sonu es ka wa dozan sakawa annabi sallallahu alaihi wasallam ma ka aka ebo ba nabi kene dai ka diri nyama odire annabi awe dai ka e onora ku ina juzin ona lok inna alwajib ala kulli muslim basarahu allah tabaraka wa taala fi dinillah o ka sana ko wele so wajib ala kulli muslim yabo ko mori ana ko mori o me ko ri da o me ko ri da ana ko no so that na babanin fi dinillah ina dinu mori an yu an yuna bi hadha al-amr azim ko te o te yete do nya ne giviri gal o nya ne doje ele o de islah hadha tabain o itinya o bijami kalimatu nas ala akidati sahiha eni kai ile yoda akwa be tire su akida nai kai oje tere ala dini la tire su adini umuri tabaraka wa taala anai ka onire so da tuna babanin alladhi jaa fil kutubi was sunna anai ko wenu ya ti sunna fa innahu la najata lin nas o kenyo hayoda wala ismatu lahum enyi sinere we serowa ولا سعادة أن يسوي لهم في الدنيا والآخرة إنهم نتقوى درما إلا بذلك عقد عوامه ولهذا يقول مالك بن أنس أغوى مالك بن أنس إمام دار الهجرة أوكي السنة السفينة النوح أوكي سنة السنة أبان نبي نوه أبن فمن ركبها نجا أنا أنا هل بنا أنا أطول بنا دوها دك ومن تحلف عنها غرق Ọ ọ̀nà náà wíkà yẹ ọ̀ jẹ wọn hùn nẹ pọ̀nà na náà wíkà yẹ ọ̀ hẹ wọn hùn nẹ pọ̀nà lórí ka nyẹ ọ̀nà sọ̀nà nìyẹn gọ́rọ́kọ́ ọkọ̀ lọ́nà dọ̀ nyimu nẹ fanajatu salama ọkọ̀ wíìrọ̀ ha ọ̀yí jòzè awele kọrọ ha dọ̀rọ̀ nyi ẹ̀wọ̀rọ̀ yàní dọ̀rọ̀ nyi ànẹtẹ̀ innama takunu birrujui ila alkitab wa sunna ọ̀nà ọba nanyi ìjọ́zọ̀ ọba ni ni kitab wa sunna wal ittisamu bihima dwi ọzọ sụwọdọ na ebe ako taraktu fikum amrayn lan tadillu ma tamassaktum bihima ma na wata tawne ile ba na ka wewe wunu wato wala na eba e ko kunya do ka qur'ani yu no wen e nyu ba ni hadis wal al wa ɛdɛ sɔhura o sa yanni hun ni ɛna ɛwɔ na sɔhura ni wɔtiba isabeli salafu sɔɔli duwa saa si ozi aaze kumukumu ana ika ya anyo hiku ohikwa yɛ wɛlɛn mina sahaba rɔja lɔhu anu hajjina ina asabi ɛni omori oyin na yɛrɛ wa mansaro ala najihim ata ɛna ika ɛnɛ ba turozi ozon na ika yɛ e, ɛna asabi ɛni zin rɔja lɔhu anu mu ardɔ. waktafa asarihim ila yomidin de esho de da kese ya batura ipenere ne batura onu esi denere ya batura ila yomidin polo na ngwe kwa na kai abafe oda kwete ana bi yomul jaza ana be kwa na kai ebe esho lota onu kola na kai azame nana kwa man wajada hayran fa hayran falyahmudallah wira da umma wa ayra bin du ko mụrụ ya bụ. amma wali na kai we ayra fala yalumanna illa nafsahu kama qala nabi asutu lenye nyuba ake wa wata anu kan nabi sallallahu alaihi wasallam meka ini hadisan doka nasallallahu an yaj'alana minhum amin ya hiyo mulika muri ndo meti ne ngwedene iko vamba ya wonon wa an yusli zata bainina do tenyo isana ka o ina kanai wa an yu'allif baina qulubina aya do ko be wa ba alusunna dem rebe alusunna asi ere nwu diye kwe nwa akonya na na daza mame mama na ere kodo dare ndo darewa ere wono ndure ka alusunna wen ijo ere ka ora parahu do o do ne tuka brother man je da parahu ke na onyi sama kokko idan e we ni group en na sister de ni kwela akonya same agoka wewe ni la gwen Are you not saying? Are you? You see, I say the difference. And I know because that that way, none. Emeke call Allah, call Rasul. I already call Allah, call Rasul. Sasa mleo. Ona mnyea baduaka. Ena ke ya milela. Ena ke ahlu sunna. Ena ke ile muri hanan. On ile unto muri sallallahu alaihi wasallam on in. Muri na do ko wa babe. Wa an yahdina subul salam. don mori wa bara e jezi uzana e kai ono uzana han daka wa anya yuhrijna min zulumati ila nur akwa an yuhrijna mina zulumati ila nur do to ihuni e to hoze e to hoyi nikaso wa to wa wa bazi na na dake wa an annahu leto hina wa ma bata na ka ote wa an yubarik lana fi asma'ina umuri na wa shal barakatini oyowai ya ba ore akire oyo dayon because wa ore dile obora no town onye effect in enwa water duri kai wa kwenwa kwete wa abosorina atoilai yani ai kai e ai eto izo izo yisirin dok kulubina dum muri ore mi baro katini aya ya nyon yesi re because ayo no no no ono boda ono bi izazari re do amele ana ndure kontu muri sallallahu alaihi wasallam aka inna inna qulubi bani adam aka wele je aya ja bi adam baina sabi rahman o ina gebo izgege bo muri yuqallibu kayfa yasha dum muri jisho mezin ana ndure kai ya badole ka allahumma ya muqallibal qulub sabbit kulubana ala ta'atik on muri wana ka o mani barai ayai ye pete ino isa soze wo muri subhanahu wa ta'ala dako azwajina do muri ole mi baraka tinni ose onu yanyi because ose we zoza onu kata doji ozoza ona nuri ko zakariya iznada rabbahu awela nabi zakariya inu monosi yo muri an rabbi la tazarni fardan wa anta khairul warisin umuri asunna ram da kani me bi konya mere wanye odom le soduma hone hono awon na ka khairul warisin ewo muri ewo ewo huno na ko jogoda fastajabna lahu umuri ka de tuo hinadwa na bawo wa wahabna lahu yahya disi yahya yon wa aslaha lahu zawjatu ko no muri ka diti nyu san yam because onye ah, Na lo da ka wa gu chocho chon e wa da oye ah, go onye ah, no ya du were ga u we ngwa wa no wa ka le da jolele u da wa ka da jolele kana mu ai e kwa na mu ure nya ne ole mu na e ka ra ko na u ni ke u ha na yo le ke ona na ko ro me he o e, ma ni ya tu e nu na wa ko na so la de ko no ni ke u <laughs> <laughs> ohun ló tẹ̀yẹ sí èyí dọ́kẹ́ wọ́n zuri àtinà àti èjè wọ́n á ń yàtọ̀ bá alẹ́ iná ló mú sùmọ́nà wọ́ta lórí jẹ́wé iná òhun wọ́ta wà bùrọ̀ yìí wọ́n múrí ọ̀nà ọ̀nà jẹ́wé ọ̀lọ́rẹ́ sáyà ń bá kányà lan dọ́kẹ́ wọ́n sọ̀rọ̀ lọ́hùn wọ́n sálẹ̀m ẹ̀wọ̀rọ̀ àtọ̀yẹ́ ha ẹ̀wọ̀rọ̀ múrí àtọ̀yẹ́ ha wọ́n bárí kàtẹ́rẹ́ ala abdullahi onitu ọ̀rìhó múrí wọ́n rọ̀súlì àtọ̀ntàn nàbíyó na muhammad àníbíà muhammad sọ̀rọ̀ alẹ́ sọ́lẹ̀m sọ̀sọ́nà bẹ́ẹ̀ mma, uwe uwena ndị ka aka umuri osi na umuri me kuhwaye obete inuwi kanaben yani ye ko uwena yeska yare kare especially sei ono ndiye were umuri ndo tinyi na ro ime litin e ke ere were obe he na ama em kata yo sema ko ke yere tinyi be sai tinyi ana liska amana leka da ona rewo sevi sifatu zawjatu salihah because isi yele tinye iba na nwore ejanyo ya ha ni janyo yeso ejanya benye kanu benye kaduna da ba nwore amenye ne enliziabe ana ndoni ke ya kaiwa denne ya de ya rewo oye ko ko wa wa o se wo tinyi duwere do wa ko rija hunna kan ka wa ka man ka ni wono ne hono ona ndo ni ka ama wena yan sister senyo banyan hum because ile sisters ya all ah, the kahion so anyu na ka arabi ah, brothers then you na ka wa me wa ben ama ah, ni ni ile ile nyu mun ndo so me ya iba roma so inshallah eba jere no muri osi dia entertain question biznillah وعليكم السلام نعم naam kukwata nan papa ina mi hidima ya roho a aki hidima yani dodo arho no la nyana yani dɔzɔ gɔwɔ sahi hidima anda mani mɛ yani karuwan ra masori dan ra kɔsɛ dɔw b'a zɔ o ni kɛwɛ na bojan kewu ami a dubanyaru hɔnɔ na o di pe nyina onye nye pe den like and like problem na seme ka rụọ ọrụ ọrụ ọkụ cheche ije olelere dawa na ka aka anyị si chehu en sion aka ihe adua ga na ka en ebe e a weta ba kundu ku ihe nwan wala e ho ene na yi e me bida eme dubanya yar hoan amani ka dubanya yar hoan amma saru hoan re ku ji oto e ona onum ka aka ma dare ọ ọrụ na ebe anyị nacha two two hundred naira asem bi exploitation jee ụlọ na-ezi eyi ọba anyị na oye ko ibu ndonu ma nebi sọọla alisa a nebi tọ ọtọ anya na nebi tụtụ dọka anyị dotu dọka e na eriji letọ nọ ọ asị ori dị ọpọ nkọ ibiri islam ọ na akọ n'ọnụ asasụ kataza akọ nọ oye ko so daa dụbanye

agubo muri subhanahu wa ta'ala wa zoyada ahu ko muri oga ke khairukum man ta'allama alquran wa 'allamahu ona nyoy da hunawne ona ona ko ko qur'an da zoyada agu ka wa di ku adi hadisi yara ahu ko to muri sallallahu alaihi wasallam o ke balligu anni walau kana aya wa ka ro lanene so wa honu bam o da ka ya ka ya o ka ka oju ara do wa tusi so wa gwana me ko bawro ọ wa me asma ko mon meju ene wa yutamuna ta'ama ala hubbihi eh miskinan wa ọ eh, ala e sori na ya so ya ni awro ro a a a a se na huna o se ọ kape ka me ọ ọ ehe sokoto dị tee mana anyị chụkwa nke ohi ọka e eh, brothers na edibi wee ma na aru ya lekwa na aka aka wọra nyeke ee onye hụrụ ezigawara awọ jee ka ka ahịa shọrị darịọ so ha gwara m innama nutimukum liwajhi llah la nuridu minkum jazaan wala shukura yani sore ma sore liwajhi llah mi shi hunu ba kabanyi tusho nuwa we asemen ago he wale misado adam mihele sika wakuma wa washara wana ozo yiko wa na yan kazan tumu salam akamman lam yashkuru nas la yashkuru allah ona makwara wa za moyo da ele ele yakumuli aba sabawa da mi hidma ya ho ile ne da amma da wala babu na ro wala babu aku so sono non anyin den le owa onobe onoron la da wa nyanwu fukata zo yani gonoro o one mm ono men dani hansa enu monto moni sallallahu alaihi wasallam adanno sukata sho gonoro doni tuntum nonto moni sallallahu alaihi wasallam doke e adanno ni right ozi onyanwu donoro no ono ndanyo nyene ana ikada ne skono so gonoro okono nyonoro dashi oni tuntu mori sallallahu alaihi wasallam to kontu mori o kayo ni sebi haki onoro toro nyene reso nontu mori sallallahu alaihi wasallam ko bawo on on mantu na wa dotu tuta wetu nani do sila lili yon we isi haki anibe hmm doka aba no me an aba no me ẹ̀rí ẹni sùúrù ni ọ̀nà ọbànyẹ nínú múlí ọ̀sẹ̀ ọ̀nà ọ̀nà sọ́nyẹ̀ ní ẹ̀kọ́ ayé ẹ̀nà mẹ̀sí máa ń kúrò ẹ̀ka lẹ́mi ká wá ọ̀nà ẹ̀sà kàn ní rẹ̀ yàm àwọn àkàkọ̀ máa jẹ́ náà máa kà á ọ̀ dújẹ́ tó ẹ̀kẹ́ dáa sọ kà á mu ọ̀lẹ́kẹ́lẹ́ yà ẹ̀ka mẹ́rin tètè kúsẹ̀ kù sáni àwọn ọ̀lẹ́ mọ́nà ìdọ̀ ká ìdààmú yà ní sùúrù ọ̀yẹ̀kọ̀ ọ̀nà ọ̀nà ọ̀nyọ̀ nọ̀rọ̀ ndị ntu mori sallallahu ala wasallam do ga sa sho gonoro e wis konanyo sono so ke adanro nyi en ne nyam so kata da nyo n'ọrụ. en ne nyam so kata da kai en zo ne en ne na e, bedo nyi ahoka esana he ele onoro awanye panke ho ma atọ bala kuma en ne ezewi sono me dure ki mari joro oro anyam katan dure ka mari jana me dọ́là mẹ́ra ahịa. hẹ́ danabo obaba na be kusa ndaka homa wa mahura ai ka na doko na nyao adana wa nasukata za ndo sana leka eh adamu na rasu kala ke manyao no then loveless marry for 5 years sai ato sai ato ame hol 5 years wewa manage me wele ka wajim ja ka adao no no wala sai ono kuwa e ile he ni kwa kania za wallahu ta'ala alam eh. naam nam o na chan bobo do ka on is nyan bobo dadan ka nyan bobo awo no ro yon wenyu ka ta ka ka nyan bobo no awo we ya as far as ko wa nyira ti tora ile so umuri sona wa taala na kai onye na ke asunyi mushrikin ake e ko mori wal abdu walau ajabakum oke awere orihi ọnọrọ nnukwu mori ọnọ nyọ ilahu ni oka wuri musiri kia na ikai obojo boro ọdakazi iwe onwumi so because of this verse e wọrọ ki onyenle ọnọ shanu mọbọdọ kawo n'anya Anụ ọdan ana ikawa ọdan donyo kata tọrọ alesun ọntọ mori sallallahu alaihi wasallam ọkamarọ amin kumunkaron fali oka yoruhu biyadi ọnụ ero diri na ọnụ ọsụbọ bara aspas ke baba dano wanya so baba la so baba la because mun karo be kai aka umurika don kono na me so abo ya yani weba de kwa onyono no oda kare ya kono ze oda kare sa sabe because ka huri abi muchiri ka abi and islam go against ka enwolo no onyozi anai ka ukomori mori ma wallahu ta'ala ala naam wa alaikum salam نعم وقضاء كسلانا أدرى من تكبيرة الإحرام دادونا تمايكا أن من تكبيرة الإحرام أنا أنا مكما بونيكا أول ما تني تكبيرة الإحرام أول ما تني يدودا سبام إقامة سن إقامة من أركان الصلاة ليس من واجبات الصلاة أمي شيء قرامة سأنا بكا أدوه هي دورا من تكبيرة الإحرام أكو كنيا وكا أو أمي كما أنا نوريكي ajo ni sala kunya mi kama ne ba baba we ka ba ro be do me e ko ana ko awara sala je o ko mo jere kaka mma na kama mi kama na ma ro try because ana we ka e ura hi ono wangu ni sala it's a serious problem ana wa na we wa ma bada ha shad ana ko wale mo no wale ule wa ka wada ka kifata an fatwa min arkanis salat o do re dun ka mma da ka mi rukudi min sujudi سبحانه كوني والله تعالى أعلم نعم وعليكم السلام -huh. آه. Naam, okay, ehuna undanye ele anakwara wabe asoma kama ye hora me di Nigeria notice kono ba nan ka ele ya na ka e woro e ka me. Oye ko ka la la na go ko muri badu ya sene badu ya iza abe hu abe ase na abe so hu hu akwara ne lo. Oye ko ehuna wona tu anu badu is ko bere sanu ko badu da hu anyi ehuna unda yi ni ohu akwara e ga iza. Asuhu na do do ni he. Oyo koso ama ehuna nda wonyi ke ona mewele alenye no dala nya asha wen ka ama na goda ka ka na bobo badua na roho badua eh ye ima ni le dai ni sunna na kuma na fara ho anan le yahudi na jira na yawe hon to mori sallallahu alaihi wasallam dai ni eh, ni malachon eh, to mori ne to mori kale edaga ka yara se bai ka ona reten oyo koso na mewele na ka ezenyi ama wa hosi waha hana e ho ana da ka go ka in secular state an wa bon na ro wa ben o ro chadu an to an john ne church da ba john malas da ba so e nwere no wa so me aka badu aka ka umuri zira ba ba be do ya to ha <laughs> do guide dai ata adu guidance any jin o e ko so enwo ahene abem e me na na ba me bi eh, because adu ka adu e awa nyima di kahuri zete kahuri onyima de o zete ila ila duwa na no awa he don ah ta muli na do bala bai jeze <laughs> no do ya to enwa Oye ko wele esana ze enyi like ono paraki. Oye ko go jo like monera isi ni primary school on Yamalam assembly like a class 5A, eh, give us a marching song. Now if you wanna come, come we go, <laughs> come come we go. Any difference on that making? I'm not looking you, baby. Now. Naam, okay, enuku. Sawa pe hai tana wa keleta ya dan seleta damele kuto do ya asuma nke a ale kudukuta wa. So wa so wa mona se dakara kuto wo wa dukuta wa. Elenyi sa ntu muri kameke na anyi sana ika asi ye ipan. Mi yo man seleta to ye beba o iwetan. Ayo ko e kuma ne teleta ka de ale do ya ganya de ale ni ile tikuta za. <laughs> Jo ile takuhinan asana na le just kwa alama aka wasatiran oye ko weti oganya na so ama na even do na nyitu Port Harcourt enele wa nyitu Kaduna enye eh, le ozon letale oye ko mbotanya ni Saudi na mele manzi cheka na de mani kahi la so na ebe ebe manzi dakara oye ko le eleta oitakara is not part of oga uh, sasa moganya denyo ba nyipete denyo ne badala eh, ɛnna mi di islam mɔnyi ha itɔnɔ si wɛn na because ɛbɛ nyɛ ɔyɛ kò mɔni si sign ɔ oh, block ɔ oh, so wàá so ikú tɛ nɔ do si àgbo wéé sikɛ wà ní zɔbɔ lè mɛni ti nyɛ ɛsɛ ɛwɔ nɔ kɛnɛ nyɛ wɔlɔ ta ala ala. naam sisters ko sisters wa aleykum salaam. long story now now maka ọ ka ọ dọghọtebe ibi sista dọghọtabe iji ekwu ijap dọọ ka na hu niile ijap wabeghosi kaseme dọọ oku ijap dọọ ka long story ma ghọrọ ka ewuli awa akwụkwọ <laughs> ee ewuli awa akwụkwọ ee mbịa na bwa chidandeta na owo onyeis nye omume onyeis nye ka wọ mịtị bịan siri long story ka kọwa anyị ewa long time ọ long story dọkịta long time. sebe long story and long long time mana nyangu seka because ko mori were especially umone na no mo na ika anyi ebazi anyi edaru parati ozo ro ro ana ika enne ya dunyo na tere da a lot ana ika e adunyo no na ma me ala nyi na me agoka anyo no na kona anyo chawa enwo no ihe onro wa dɔba ni jɔ jɛbu nɔ dani sɛmɛ ɔna bi kɔnɔ a nyɔ dɔba ko ko nyɔ dɔba na tu ijab tɛ wa o de dɔki long story and story na kan five minutes ɔho ka ɔho na ta o ka dɔ ka ɛ wa mala muhammad ko dɔ ka hɛn wa kɛ mili ɔzubu numu na n'o ka wa yɛ ɔka wɔn mɛlɛ abɛ lobi ni lɛri sista mɛ mun na ten ɛzɛ ayira story ɔsa end of the story so ɛ ŋwɛlɛ nɛ you should still make effort ka ye we pull ɛ ni ba bɛ donc awa ka ɛhɛ bi. ebi islam abu muhammad yani islam mɔnɔ la mɛ agogo mɔri sɔmɔna wa taala wa ma umiru illa li abudu lɔha muhlisina lahu din kɛnyɛ samu dani na yahe komori ya boso no so ke anyo gwono nyangu me yochie ini ka ka na ya won ah wọn ah a ọbẹ tu ihe a ah nana da na ŋun hijab tɛ kan n'ɔka mala ɔnɔrɔ audition na mu hijab ɔjɔ ɔjɔ yɛrɛ wa bid dɔnni ŋun adi tɛ ani ka an ka gɔn na hijab n'ɔka ah ɔnɔ kele la ni wa gbɔ muri ɔnyɛ an ba yan kɔnɔrɔ sɛ na hijab kɔnɔ nɔsɔn ni ah tse ka ye agbɔ muri ɔnyɛ ayi mɛ so a ma a lot of people na yi ka ɛni do afa ol iman imani no wei yani imani no come takwa ngwa yo muri ananyi do wei ona ndure kai very difficult dure kai sister ni o ko anyo noro obono no no wanara abari sosa obono no no wanara hawlo onya ne nabo ntu aka man taraka shay'an awadahu min zalik ona na vesa gwo muri do mo na wa taala do shosa do ile suya na ikonyo ida oye ko ebi jin emani paya dido ka isono no aka wa ale odo meun hore wotete asabi en rajallahu anhu osi zubair ibn awam i think oh yeah don anya no rasa aka asabi ay woro he wali rasul anuka we yi no koro ne iblen na ejire oye ko enu mon to mo ni anya ah, sabi anya na ka ehura e chola en ra chene onto ono ka sabi wa ne do oh. bakanda ase oye gonso je ya misa gomori anoso no da ko konyin dure kai dora ka o kai long story ya wora joro dora ruka e o bi mini program o doka long story so why silen du is ko ma wanyu me du ko ma so tele one. so me si long time do wa long story no anyu no mori ko wa me na ndo me were kanyu so me dana we ka ozonon bonus kono he hulo de enwere na kwa akowe e my fano children to tell annasu ala dini halil falyanzuru ahadakum man yuhallil akala bana ine ay ho nyo nyawo ne ore ozini beri zota onu wana zota dana weka well sure o improve uh, wa wana kwa mela o sasa we do kule kanwere na kai all my fano daga ngusi son ma ka son anum kamra buko sado wole me nyango ya tudi mi hwenyi da ke lo manu we ba bila na wa ka wono na simisia so it's just a wastage of time wastage effort oye kwe don na ko na ole do sha ne lo ma bo we wona kwe re no ma wo do wa dale fi wa do wa ja he wa no no better oye kwe ye na ya ho no ya islam e wa ho e wa ọhịkọ is more better than ka waste na ha naika enyi enyi sa achieve na una do tinyi je wa alaikum salam naam naam okay homa bola ndanyo ha jada deji weke oshabyo to watro o jira na weka abyo to bo melada kas antu nwere ike abisa na ika. ome kullu muskirin haram abisa na meroda haram oy so wana wika atinyo to batwa oda ka ko mali leta do aka le no do makan haram oy ko sha amo to botana wika me iho to oda me فجنبه سرعة سنزليليا والله تعالى أعلم نعم ما كوني كوشن سا <laughs> وعليكم السلام sisters mi dan dan na je la ga gale ko ni sisters wa alaikum salam naam naam Ok oh, ọ ate atẹ. Naam naam. Naam ni ene no especially da wan ni anyi kunu tana ke ame o aho wa we conflicting opinion amani ni there but ana je tele ni na no o kontu sallallahu alaihi wasallam o kunut ona ka o med ono dawa na nisali sali suwe asuma kada me mai na jin amma to muri anyi le ne to onya ngusha besala do mi kunut nan o kusali subuhi do mi kunut o kuzuhuri do mi kunut o kwasri do mi kunut o kuma gwa ti chado o mi kunut je ndo si badwa ya je ndo si tuzuli nu ya sa sonon amaninyo ke onto muri sallallahu alaihi wasallam o manime

hasan ana wujan duawul kunut ana meni witri ana nan tu mulya zoya wa a ah, kunya da nyana ka ana zoya hasan awo oro kumi kunut ne huna wa ni witri bidio ba san lebile che wa ko uh, eh, witr wa si o wa bi hasan no sko me ana ai wa to odo ba duan me ka se won ken anyu no tu mulya zoya umar no le me awon me anyi anyu na ka on witri ken na me won le ya bulugu maro me awon amani ni du'a kunutul witr ana ka ko wele ni but yi subu yanan en se man hundu won to mori ana kwa me especially ana kwa me bora ni subu so no bida because it's on to mori sallallahu alaihi wasallam o me ni sala wa me o da to awan anan to mori sallallahu alaihi wasallam o ko khairul hadi hadi muhammadin sallallahu alayhi salam. o iburu jodini hu kekele ono bo iburu jodon to mori sallallahu alaihi wasallam ono ndure ka on to mori o man jatwa sabi en o wa wele man enyo sabia na kai awo kai o mani mi kunuta ni sali subuhi but kunuti be don to mori me e janyi month da wana re honan so i want another amen maybe anyi re na be o we square badua ya da ro we square badua ya adenen enyo son me ka wallahu ta'ala ala na ma ko any sister nine question wa alaikum salam ya ka da ni question na yana san wa alaikum salam نعم mm. esa na wele ani benyele oiko ekwa ni bila na ewe kuslam o maybe anyi de na se to ene nyen wele enyi mo no da se gero da ntu mo salam okay ije ulukomori na wa wa ge assalamu alaykum so and that salam waha gogena dulu kumuli na wasalamu alaikum iji yelewa ni wele bile elu kanyu mwana bu munyene ewe nene mani be ono me ruwa ge tumi an wako na le yala ni ohi sasa ni me leo kwa ni bile na voka anahusi ama aibu koyon oze jumeto so ida wa abene no wono na na e, ehuna ene lesu ni bile didi sai ka ya kwa mmiri siri ŋo okwo nri sala enyi relationship na kuwa wabe sala wana je ngon daban de kudon re je ngon ebe enyi kai ebe jada ku sala non ebe enyi ku konon e man nyon islam wallahu ta'ala alam ya muhammad ya muhammad kwa de usi question son na <laughs> wa alaikum salam Naam naam. Naam.

ọ ya adọlọkọ n'ahụ na fili sejan lọrọ aka ọlọka mmiri chi wesa ọdụ mọ na anyị nye ka nwa ahụ na ọ ekweta ọkata mgbori an anyị tọpọ na ya ọnụma ọwa ayụla ezo mmiri ndị ọrọ aka ọrọ ọwụka etemekata nwan ọrụ e nụ mewụka dochie ohete ka ọnọ na ọnọ vada da nweghi danyị nya na ka ọnụ ọwen dọnụsụ ụkọnọ dọchie ọnụ mmenwu na-ekene do dojo henyi yan ka enne kwore so ijinyo no no kukwe on me na o kan ono ma jukwa tuete nele da kon za san ijona le ne duka enyo no na kujan dojo kono be hen don ko ijole pore ko na chepe watu ayo eno kata ngon na na gora oni filiste jan sabare e me me yo sanu se agwele no ndo e koko ala nyona ko ni da ko yenya nyona ko ma de ima fu ko no yo onu eyo no ya na kweye da ikwo ibage ka onwe onye nwe akwoja e, le ọkwapụrụ na anana eto kata ese elo la bolan oye kwa eto kata da ka agogo tweke ya nugo kule agogo tweke da onu ana ga ko yi aka nwa ko no yo ama ono belo kwapo So in such a situation like this, everyone need alternative ya. Yeah? ana ka kida no itu da imene no itu ka ono na wa gomo wa wa gwa wa boda ai kale ya ngwa no polo yeli nu muntu muzo sala manya nayi mnavi ke anya nayi ka muntu muri yo stop in ele banyi mono se je ina ikuku mwasi yo as far as ka wale na ega ka omeme hi wale luzi dole na mwasi yo aha always ka wanya ne da ile ya ama wale wako na to wallahu ta'ala ala <laughs> wa alaikum salam na ka anya bịa na olo la islamic kali koko mori oro abịa olo la islamic kali koko mori oro anya bịa na akwa nkada chọla waye na akwa nkada chọ islamic olo la waye ko aso suba wala talko bi aidikum ila tahluka aso suba ture ngon so wa halaka so ono nun abịa towa enye gwe na manchere to ka fero

Naam. amule na uda sone yuka ehe na wakala zita Naam.

na na na ka wele bage ale baba nu wele an ọlọ nye nani kodo kupe ọta gobo disa ile ana ka so then ọmọ ni ya ababa na ọba na anwụ ale dọ mi balo di ya n'obi dan kono ine ido jatobi do anwụ ale le mega ka dọla jatobi ama do jatobi do na iru wache oye ko mo na do we tu ki sister sai ye pe he no na no isa na abolo akase ko ine he kan ya ya yi ne hadisi sa sa ba mu wazin fa batnul ard ehru min zaliha no lo ni te so no beta huni koro ya han daga kai o se wa ne sa won ani wele wele ato o wele ani wele no le awele stupid para ki onye gon onye sholo go tinis anyi sen na bi bi dilo ka mo ne ma sin no hu o wari kan no ma ne sa e na ya ta hora di 15 man loko ja na gweta ara na ku ju ya na si o tele so na wele wele na ni receipt nwanya ba de ka ya no onye gon waka wese da hore orogo da hore akureka ole ka ijo ona wa na inu go gamna na mele do ka mala nu ka wale ka wadi receipt mka ma ni moto oye koso edi ohuo ni nyina it's not like ohuo na nyi ni me ya na ka but e wo bidoruri na ijo na da ki adarurat to be hul mazurat ijem ka to we sene ya ni boro kolome because when ya nwi nehi oye kwa no da e meda sele ya ne ile isen ma ka aka banyo e ho na abi sister so bi ne ran ma la ile ile nyen ho che muno la ne chuka wa na nguno hudo ta wadogo do wa ni garin ejo wala kwa ta do slesi se chaka odo abi ni oye kwa so enye And that is the Mm. of why am I now? Eh, ama huni Gaelic. Onto mwini kasali wa unu malasi. Oka kasuli wa inihi. Aona alio. Fala ya azoka guli malasi Which ka wali Lio. na ntụ nwere ka samela na ọma arịa asabi emes kana na ndọka anya na mmiri akarịa na ụwa karịa mmala ka akarịa eh, eh, anaghị ka were ma onye niri na maza mawa anyị rizi na anyị galik ahụ arịbasa mgbe ya na ya kwụsị tinepe di wee kuu ka arịbasa wee kụwa agwa agwa nọ n'ọta ehe anyị kọwasị galik mụkụ ka ọba ata ahụ niri ndụ rezen malazi ama ọrụ ọrụ kwomere n'uwero ije ole kizi uri ewe etu na si galik dọrịa ọ akwụwa ناري نعم، عليك أصلا هذا يعني والله تعالى أعلم نعم وعليكم السلام نعم نعم نعم نعم اوكي هنا كاكا وهارنن الحمد لله الذي احيانا بعد ما ماتنا واليه النشور اولو هي ايدو اوري با مبه اني penalty نيه انتم مولى صلى الله عليه وسلم او كمولي وجيبي الامه نسنا كا انيمه او نسيان او كبه هين وما تكره عليه او سنا كا سكتا زوام يعني ايش يوكرو مه is rewarding او نتسيا زوام ما انا كا out of eye ọzọrọ ba mẹ falaba sobi zalik ẹnyọ e na mẹka ẹnyi punishment ananya ọna yẹn wọya ni mẹ n'ala sawaban daa su tosi àmọ ẹmọ rẹ ba mẹ ẹnyọ ya náà sọjọ dàgbà wà wàllahu ta'ala alam. ẹn wọya ni hara do sọrọ lakana hasan. wherever showe ka wherever me wa ku yadu wa showe e oje oje hawo oyeko ha inutosi enyi bi ka wa showe e ka yo showe no wa showe buru ka ntumu man that is out of kibr is a problem that is who say oyi oh, mo no we me we ska ntumu ri dere ka we ezo wahala yan that is wa ayo katen yani kib bona na bika ma e ba me o wa le ba me kene huna ndo da hale ne some of us now de hale ne do ilu kam ma nyu me de ma maskaru uh, soba do ne le ka na nyu de ro wa huna na ngono so wa maskaru soba e he be be ka wa me but wa ji to si ha wallahu ta'ala alam na'am na'am

every except for chitoganya ochiela ganya na ke we na kwa kwa kwa kwa efo so na ni hini kuta ya so na ha ya we na so wa aka do na my fane say muri o decide kono shawe na tilo ya e wona kuru kwa beti then na anya kuta hona kute wee kuta na tena kuta problem na ka kute nyi yani la ho ni kuta da za ya na bodo da disa sa iba hen o ya na we tena kokwa so ora na du ya tu awa cho na da ne to konu le ndo ya ka ama ba ba me kute nyi anyị kute nyi ora mi 40 years enyora mi 60 years on ni block kwano ha da kuma ne je ebe ka o so da ọbụ na jọ abe dana wika waya ko ya kukuta ya da urusa na ni penalty e ya wika ebo ya doa dure ka tona bikuta da kene na no ya urusa yani ka wele kukuta doa ina ndo urusa nan to muri sallallahu alaihi wasallam ono won again so ana wika abe ono wele sine pere wa ko baduwa tinana abe na wa wele ya ko wonura le now last question wa alaikum salam Naam. No. Hmm. naam okay huna wala kusale asri ay me ala kodo wajine jore bini hi ayo hiyo ka ana le sha kodo ala sala saje umma wata mayan wa kwae kon wala tamai ka wa dira kusale asri sa dan sale asri wa ina koye anu mono di ke ada kusala na afte asri sa da kusala fo roda oya wote ayo wanyina fila na jalo so wala tama sala na doku terminated oye ko ko ayako sala asro awe sala asro wa de shoko na ndo tama ka umwe na ko wa shoko anano mawo na eba ni na fila na jolo wo maybe odore ba ko sun ro wate be zole a sala na ko ko be asro wa ka ja so mi ko aya na wonye do hun ni do sha aro is ali asro do chi wa ngun na fila Eh, do kuba la ina fila do zete but amela anyi ama ikumono umoya na ikadenyi suna nurawati wa wele misali asiri ili che umo wa kasada kusala ya na nanya we kasala no do ko do palitiza wallahu ta'ala alam inshallah wa jere no muri osi ya humu subhana wa ta'ala ono ko no do pai ono tinyo da yomno do tinije ono woro da yomno do wore jole subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk